إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له شهاده الاولين والاخرين وشهاده اولياء الله المتقين واشهد ان محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه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 إخوة الإيمان ليكن في علمكم جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي أدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار بقوا جماعة أدوك فلون atọrọ ike ọlọ́run àti ìgẹ́ ọlọ́run fún aṣáájú wa ọ̀gá wa anabi wa muhammad ike ọlọ́run àti ìgẹ́ ọlọ́run tí a fún anabi yìí ọlọ́run jẹ́ bara aráalé ẹ̀ àwọn sàhábà rẹ̀ kó wá gbogbo àwọn tó bá wọn pẹ̀lú dáadáa kọ́lọ́run jẹ́ ọkàn àwa náà kọ́lọ́run ó àwa náà lẹ́ni ire iṣẹ́ ire ìwà ire ọ̀rọ̀ ire. ìrìn re ìṣesí re téèyàn fi jẹ́ ní re ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà pátápátá gbà ìkẹ́ ìgẹ̀ yìí ọlọ́run jẹ́ ọkàn lópin ìgbà tí àwọn náà bá ń wà lórí dáadáa àti déédéé kọ́mọ wa lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san gbogbo jama wọ́n fẹ́ kẹ́ màmádájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tẹ́ra ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ni sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn méjèèjì ni gbogbo ń kírun tí àwọn èèyàn bá pè lẹ́sìn tí ó bá ti lẹ́rìí nu tírà ọlọ́run àbí kò lẹ́rìí nu sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ntí sẹ̀ríà islam pẹ̀lú ẹ̀ òní bídíà gbogbo bídíà wa ni gbogbo ànú wa kò síbi tí ó rìsọ́ọ̀tì sí tó juná ọlọ́run ọba ọba àlekè ọlá lọ àmà sàdúà. irú èyí tá a bá táwọn bàbá wa ń ṣe pé ọlọ́run dákun bá wa pa náà dẹ́bọ rẹ́ ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ ọlọ́run wa bá rẹ bídí àṣetánì ńlẹ̀ kó bá gbé sunna anabi wa lónìí pẹ̀lú ọlọ́run tọ́bìkì tí wọ́n ní kí n wá sọ ọ̀rọ̀ lé lórí anabi wa muhammad ìṣe ọjọ́ bíi anabi wa muhammad sẹ́ẹ̀rí tọ́pìkì yẹn jẹ̀mọ́ tí a bá ní tanra wa tá a sọ bọ́rọ̀ ti rí tọ́pìkì kan ni títí ń da ọpọlọ àwọn àfẹ́sẹ̀ láàmú ní tí ò dín sí ọgọ́rùn-ún mẹ́wàá ọdún tá a pè lẹ́gbẹ̀rún ọdún kan ni wọ́n ti ń pọ́ da kọ́ da a ṣe ẹ̀ ṣe. E, tí àwọn àfẹ́sìn ti yanjú ẹ̀ bọ̀ ń àwọn àfẹ́sìn ti ń sọ pé mọ́wúlídì ọjọ́ bíi ànábì alẹ́sẹ̀mọ̀nà bá àwọn ti ń pé mọ́wúlídì ọjọ́ bíi ànábì kò sínú tọ́lọ̀ ń fi àṣẹ kọ́dà bẹ́ẹ̀ ṣe ẹ̀ nígbà gbogbo àwọn wọn ń sọ̀rọ̀ yìí yìí ṣe àwọn kan tí sọ̀rọ̀ tá a pè à àwọn tí wọ́n sọ̀rọ̀ tá a sọ pé èèyàn sọ̀rọ̀ ní sọ ká tó wá sọ pé ní tá a wá sọ̀rọ̀ mọ̀lúdì gbogbo wa yìí náà tá a jòkó ẹni tí ọjọ́ máa lọrin tó bá jẹ́ mùsùlùmí ẹni tí ọjọ́ máa lọrin náà tó bá jọ́ máa fà abẹ́ni tó jẹ́ mùsùlùmí tí bàbá mùsùlùmí bá bí kò sẹ́ni tí ọ̀fẹ́ lè nàka sókè pétọ̀ bàbá mi ò ṣe mọ̀lúdì rí o àbóǹgan ò débi mọ̀lúdì rí o kọ́dà yín bẹ́ẹ̀ nù wa náà tó ti dájọ́ sọ́nà tó ti ṣe mọ̀lúdì rí o tọ̀ ṣe é mọ̀ pé nǹkan òun ti lágbára nìyẹn gbogbo àwọn tá a sì bá tí wọ́n ń ṣe láwọn bàbá wa yìí láwọn ìyá wa yìí pẹ̀lú àníyàn tọlọ́hún àníyàn tànẹ́bì àníyàn pa afẹ́ rí ìyọnu ọlọ́hun ní gbogbo wọn fi ń ṣe kọ́dé mi ti rántí nígbà tá a wà ní kéékèèké lọ́dọ̀ bàbá wa jọ́ kejìlá rabiul awali tí n bá ti ń súnmọ́ bàbá wa ó dìídì lásán tuntun kalẹ̀ pé aṣọ mòlúdì rèé tọ́wọ́ adijọ́ kejì láwọn wọn ò ní para àdúgbò wọn ò ní pẹ́ nìkan wọ́n wàá ní káwọ́ tuntun táwọn ara nì wọ́n wàá da iná eríṣiríṣi nù lé kò ní kọjá nù lé wa o wọ́n wàá ní káwọ́ sọ nǹka máa rìn káàkiri kí gbogbo ara àdúgbò wọn mọ̀ pé òní lọ́jọ́ bíi ànábì wọn ò gbowó ń bẹ wọn kà ìbádà tí wọn ń torí ẹ wojú re ọlọ́run ọba sẹ́ẹ̀ mọ̀ pé káwá dé lónìí ká máa sọ nǹkan mi ọ̀rọ̀ tó lágbára ni ìyẹn ló mú mi rántí ọ̀rọ̀ níjọ́ tí wàhálà ńláńlá ṣẹlẹ̀ láyé àfàwà àgbà èyí tá ń pè ní Umar ibn Abdul Aziz tó jẹ́ al-Khalifatul Khamis nígbà tí wàhálà ńlá ṣẹlẹ̀ báyìí níjọ́ kan ó sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yẹn bá ń kọ́ ọ̀rọ̀ náà yóò tún máa tàn ká kí ló sọ níjọ́ náà irú ọ̀rọ̀ tó sọ̀n lèmi náà fẹ́ sọ lónìí ó ní Allah ẹ tẹ́tí gbọ́ mi inni u'aliju amran mo fẹ́ yanjú ọ̀rọ̀ kan la yu'inu alayhi illa Allah kò sẹ́ni tó lè ràn mí lọ́wọ́ yanjú ẹ̀ tọ́jọ́ lọ́lọ́ ìwọ́n tún sọ̀rọ̀ lọ ó ní kọ̀dífánà alayhi kabir gbogbo àwọn àgbàlagbà eré ọ̀rọ̀ yìí ni wọ́n yanjú tí wọ́n tán sí tí wọ́n kú sí wọ́n yanjú ẹ̀wọ̀n ò rí yanjú wàkẹ́bùrà alẹ́ ìsọ̀gìr gbogbo àwọn ọmọ kéèké náà tún wá ń gbogbo ẹni tí ó mọ̀rọ̀ sọ lérí pọ́ fẹ́ yanjú ọ̀rọ̀ yìí ó sì lọ́ọ́ kọ́rọ̀ sọ ó sì mọ̀rọ̀ sọ pé a ah, sọ̀rọ̀ yìí sẹ́ èmi náà dá sí sẹ́ kẹ́ ẹ máa pé kíní yóò da èmi náà sọ tèmi náà sí. lárúbáwá gan tọ́jú ọmọ lárúbáwá gan tọ́mọ̀rọ̀ sọ hajara eléyìí la arabi òun gan sọ̀rọ̀ títí ọ̀rọ̀ sùn kọ̀sọ́ ma ah, ọ̀rọ̀ yìí sẹ́ wàá dàrú tó báyìí ká máa ṣe nǹkan ká máa kọ́ da kẹ́ máa la yarawna al-haqqa ghayrahu ọlọ́rọ̀ tí mo fẹ́ yanjú yìí àwọn èèyàn ti wá rí lẹ́sìn tí n bá wá sọ̀rọ̀ ní pé kò jẹ́sìn mọ́ wọ́n fẹ́ sọ fún mi pé mi ní ń sọ̀sọ́kùsọ n ta fẹ́ yanjú lónìí bó ti rí gẹ́lẹ́ nu n táwọn èèyàn ti rí tí wọ́n ti tẹ́wọ́ gbà tí wọ́n retí àlìjánnà ọlọ́run oore ọlọ́run lérí ẹ̀ káwá dé lónìí ká ní òrí bẹ́ẹ̀ mọ́ yóò fẹ́ dàbí ẹni pé ìsọkúsọ gangan ni à ń sọ ẹ má jẹ́ ọjọ́ yín lójú irú ọ̀rọ̀ yóò máa ṣẹlẹ̀ tí n bá ń ṣẹlẹ̀ a máa yanjú ẹ̀ náà ni ẹ dákun jama ẹ lọ lè bá ń wo tíra àfa wa alihakimu naisaburi tíra rẹ̀ tó ṣe tá à ń pè ní mustadrik bisanadi nsọhihi anibini mas'ud ẹ tí àfa wa ibùn mas'ud gbà wá ibùn mas'ud ní kayfa antum bó o lẹ́ yanjú ẹ̀ bó o lè fẹ́ yanjú ẹ̀ ìdá labisatikum fitna tí wàhálà bá dé bá yín yaarum fihal kabir wàhálà yẹn yóò máa sọ ọmọ eke yóò máa sọ darúgbó lójijì wàyẹrìbù fi asagir ọmọ kéékèèké yóò máa dàgbà lójijì wáyẹ tẹkidu anẹsù sunnatan wàhálà yẹn àwọn èèyàn wà sọ di sunna wàhálà tó ṣẹlẹ̀ yẹtẹkidu anasu sunnetan wọ́n sọ di sunna fa ìdàgú yirati tẹ́yìn bá sọ fún wa pé a n tẹ́ ń pè ń sunna yìí tẹ́ ń pè dáadáa yìí kì ṣe dáadáa o kì í ṣe sunna o kọ́ọ̀lù wọ́n sọ fún pé a gú yirati sunna má dankaru ọfẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ ni gun táwọn ẹni táwọn gbalagbà ń ṣe oṣù fẹ́ dankaru bẹ́ẹ̀ lọ̀rọ̀ tá a fẹ́ yẹn ju yìí bó ti rí gan-an ká pé inú ló lọrin anabi wa muhammad protestant party tí mo fẹ́ mú wáyé ń bẹ nù tabarani sanadu ẹ kọlá làáfíà tó àmọ́ àfìsẹ̀rí ńgbà tá a níbo anabi wa muhammad Obi bí àwọn sábẹ́ ó ní kayfa bikum ayu annas sẹ́rí káfẹ́ yanjú ọ̀rọ̀ yìí ká yanjú ẹ̀ bí sẹ́ríà bá ti yanjú ẹ̀ bí pàwọ́ bá ti ká ma bójú wa ti tó tẹ́ra ma kì í sọ̀rọ̀ yẹn ni kí gbogbo ẹni tó bá gbọ́ kó gbà ẹni tó bá gbà Ọlọ́run bá fẹ́ fi mọ̀nà ni ẹni tí ó gbà àìsàn ń jà pẹ̀lú ẹ̀ a kan sọ tiwa fama aleyina illal balag kò sí ntọ́ka wájú káwa ó jẹ́ iṣẹ́ Ọlọ́run ọba lọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́n tá anabi wí bíbá yìí anabi ni kayfa bikum ayu annas ẹ̀yin èèyàn báwo lẹ fẹ́ ṣe ìdá tọ́gà nisaukum níjọ́ tí àwọn obìnrin yín tí wọ́n bá yà yàkuyà tí wọ́n gbọ́rọ̀ mọ́ wọ́n fọ́sàkọ́ shababukum tí àwọn ọ̀dọ́ nu yín tí wọ́n ya jàǹdùkú tẹnu ọ̀ka wọn mọ́ qalu ya rasulallah àwọn sábẹ́ ni wò jíṣẹ́ ọlọ́run in hadha lakain sílẹ̀ yìí ń sì lẹ́sẹ̀lẹ̀ sá ǹjẹ́ ń tó wú yìí lẹ́sẹ̀lẹ̀ sá qala naam anabi ni yóò ṣẹlẹ̀ wa ashadda minhu kọ́dé yìí tó burú jù lọ yóò tún ṣẹlẹ̀ anabi tún bí wọ́n ní béèrè kejì ó ní kayfa bikum idha taraktumul amra bil ma'rufi. wà anil munkar bó o o ti riri kila kílẹ̀ mọ̀ ṣe níjọ́ tí ẹ bá pa ká pààyàn láṣẹ kó ṣe dáadáa ká bá so dodo ọ̀rọ̀ níjọ́ tẹ́ ẹ bá pa ẹ bá pa àwọn èèyàn títí wọ́n ń ṣèbàjẹ́ tẹ́ ẹ lè sọ fún wọn pé ntẹ́ ń ṣe yìí ọ̀dà níjọ́ eba ẹ bá pa tìtẹ́ ẹ bá sọ́mọ́ kílẹ̀ ló pé náà kálù àwọn sábẹ́ ní ọlọ́run sílẹ̀ anabi ni naam yóò ṣẹlẹ̀ fa ashadda min dhalik kódà ntó julo tó ṣẹlẹ̀ ntó jùlọ tó fa kayfa bikum anabi tó bi wọn léèrè idha ra'aytumul munkara ma'rufa wal ma'rufa munkara tó bá dìgbà kan ìgbà kan bọ̀ wá báyìí tẹ́ padà máa wá rí nǹkan búbi nǹkan rí gèsè nǹkan rí o àmọ́ àti gbà pé nǹkan rí ni ntọ́ bá wá jẹ́ dáadáa ń àmọ́ àwọ̀ ni wò ó ntí ń ṣẹlẹ̀ nù o níta fẹ́ yanjú nu torí níta ń bábọ̀ láti lè iṣẹ́ eré la màsí o ká máa wí ní tí ọjọ́ yóò mọ́ lónìí ṣe é mọ̀ pé wọ́n ọ̀rẹ́ ni ti ń sọ gan bí èèyàn bú iṣẹ́ eré wọ́n fojú bú wò iṣẹ́ bú wọ́n fojú rẹ wò àmọ́ àṣà bó tilẹ̀ ò kórí á bípa àmì bá ti ká tí ó yẹ kálukú láì ṣe pé á fi síbì torí sábà pé ní àwọn àfa tí wọ́n ń dá sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí wọ́n yìí sàfà kéékèèké kọ́dà ẹnu ẹnìkan ò gbà á pé wọ́n yìí sàfà òun bó tilẹ̀ wù kẹ́ni wọ́n jẹ́ alùsùnà wal jamaa tó àwọn àfa mi ń dá sọ̀rọ̀ yìí tí wọ́n ń sọ nǹkan tó ṣe pé ní ó ṣeéṣe kọjá ti fún wọn síbẹ̀ bẹ́ẹ̀ ẹnu wa ò gbà pé wọ́n yìí sàfà wa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mẹ́fà péré náà ni èyí tí ọba sì mo ti parí yìí nínú ọ̀rọ̀ mẹ́fà tó wá kù ẹ máa bá ń ká lọ àkọ́kọ́ ọjọ́ bíi ànábì bóò ló ti bẹ̀rẹ̀ gan ó ẹlẹ́ẹ̀kejì nígbà wa bẹ̀rẹ̀ tán àwọn àfáà kan dìde wọ́n ní a èyí tó bẹ̀rẹ̀ yìí iṣẹ́ rẹ̀ ni ó sì yẹ ká máa bá lọ bẹ́ẹ̀ ká má jẹ́ kí ó dúró mọ́ àwọn àfáà wo bẹ́ẹ̀ ọ̀rọ̀ kejì nu kí sì lọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ ẹlẹ́kẹta àwọn kan ní a èyí tẹ́ pilẹ̀ yìí aburú ńlá ni eléyìí èsè iṣẹ́ ọlọ́run kì í ṣe tànàbí ìdá ẹ̀sìn rú pátápátá iná lélẹ́yìí àwọn àfáà ló wú bẹ́ẹ̀ kí sì ni wọ́n sọ ọ̀rọ̀ di mẹ́ta ọ̀rọ̀ ẹlẹ́kẹrin àwọn àfáà kan wá ń sọ̀rọ̀ síbí wọ́n tún sọ sí ọ̀hún fifty fifty ó ní bẹ́ẹ̀ ni aburú ni bẹ́ẹ̀ ni dáadáa ni bẹ́ẹ̀ ni aburú ni wọ́n ti gbà pa aburú ni wọ́n tún dáadáa wà ń bẹ̀ àwọn afa wò làwọn afa náà kí ni wọ́n sì sọ ọ̀rọ̀ di mẹ́rin tọ́ gbọ́dọ̀ bá di mẹ́rin báwọn ètò àti karùn-ún kí ni tí wọ́n ń fà gan kí ni tí wọ́n àwọn tọ́lọ́ da kí lè rí wọn tí wọ́n fi sọpọ́ da àwọn tọ́wọ́ á ní ọ̀dà kí ni wọ́n fi kó ẹ̀rí yẹn sí wọn lẹ́nu táwọn fi wá fìdí kọ̀dá múlẹ̀ ó di márùn-ún ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà ìyẹn ṣe wáàsí ni fásitì kiri lọ́lọ́run wí fàyín náà dìkẹ́ra táǹfà orí mọ́mì nínú èmi ọkàn pàkíyèsí ìkẹfà ni nasọ́ ẹ wọ́tà òjìhàt ìpàkíyèsí ìpàkíyèsí ìpàkíyèsí naam bó mọ̀lúdi ti bẹ̀rẹ̀ ìdí sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ sẹ́ẹ̀rí tí a bá ní ká wádìí tán bí a sọjọ́ bí anabi ti pilẹ̀ àwọn àfa òǹdùpìtàn nínú Islam wọ́n pín sí méjì lórí ẹ̀ àwọn kan láwọn tó pilẹ̀ rẹ̀ àwọn kan tá à ń pè ní Fatimiyun ni wọ́n tí wọ́n jẹ́ ṣíà tí wọ́n jẹ́ ráfídà kọ́dà tí tan wọ́n ní ń ṣe pẹ̀lú àwọn màjúsí tó sì jásí pé wọ́n pilẹ̀ kínní yìí pẹ̀lú àníyàn àṣà da ẹ̀sìn yírú àníjó lójútùú àwọn tí wọ́n ń bọ náà tí wọ́n ń bọgi bọ̀ pẹ̀ ní jẹ́ màjúsí tí wọ́n ọ̀sẹ̀ sin sánmà àwọn kan ní rárá àwọn alùsùn náà wal jamaa gan lọ́bìlẹ̀ mọ́lúdì yìí àfààní tó pilẹ̀ rẹ̀ ọba ńláńlá kan tó tún wáá jẹ́ sunni tọ́jà alùsùn náà ọba yẹn ọjà alùsùn náà òun ló pilẹ̀ rẹ̀ sẹ́mi ọ̀pọ̀lọ̀ ti pín sí méjì bọ́dọ̀ bá pín sí méjì báwọn a wá wo ni a ọlá fún lórí ìkejì àfàwà Abu Shama àwọn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tí mo pè ní fatimi yun àwọn àwọn yẹn wọ́n ń pa arákùnrin kan ní ubayid banu ubayid àwọn banu ubayid alqadah banu ubayid alqadah yẹn àwọn ni wọ́n sọra wọn ní fatimi yun kí ni ìtumọ̀ fatimi yun wọ́n pìtàn ara wọn pé fámìlì fatima ọmọ nẹ́bì iná ẹ̀ ní àwọn tí ẹ bá sì wá wò tán wọn dáadáa ẹni tó jẹ́ olórí wọn tó níròrí yìí ó kọ rẹ̀ tí ń jẹ́ gangan òun ni dísánù ọkùnrin tí ń jẹ́ dísánù yìí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ arákùnrin kátà ń pè ní Jafar Muhammad Sadiq dísánù jẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀ dísánù tó jẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ Jafar Muhammad Sadiq yìí gbogbo aláwọn pé Jafar Muhammad Sadiq ṣíà ni rọ́fídọ̀ ni disan lọmọ ọ̀dọ̀ rẹ̀ jáfàrú wa sáláìsí disan wa kò lọ́dọ̀ rẹ̀ nígbà tí ó kò lọ́dọ̀ rẹ̀ ọsà lọ magiribi nígbà ó dé magiribi ọlọ ọsọ fún wa magiribi pé ọmọ jáfàrú sọdíkì lòun jáfàrú sọdíkì gan fi tàrík kò bímọ rárá ọwọ àlọ pẹrẹ lọmọ jáfàrú sọdíkì ìgbà tó pẹrẹ lọmọ jáfàrú sọdíkì àwọn wa ń fún lọ́wọ́ pé ọmọ èèyàn ńlá ni ọmọ jáfàrú sọdíkì ni ọ̀wọ̀ èyí ni wọ́n wá ń fún nígbà tó yá làwọn ṣíà mi bá wọlé nígbà táwọn ṣíà mi bá wọlé àwọn yìí náà bá bẹ̀rẹ̀ sí pọ́nlé ní wọ́n á ń sọ fáwọn eléyìí náà pé à nídìí ìyá lòun ti kẹ́ nídìí ìyá ìdí ìyá jáfàrù làwọn ti ní òun ṣe pẹ̀lú ibìkan àmọ́ di bàbá òun gangan tí bá jáfàrù ti wá àwọn alu akili ti bani abdulmutalibi iná làwọn tọ́jẹ́ fámílì ànábì gangan báwọn ti gbà pé èèyàn gidi nu nígbà wọn wá kú ní magribi òun àtàwọn ọmọ rẹ̀ àwọn akọlọ ọmọ sáré nígbà wọn wá dé mọ́sáré wọ́n wá ń lọ kílèmù ọmọ Fatima wọ́n ń lọ kílèmù ẹ̀ ní masari masari yẹn ni wọ́n wá wọ̀ Fatima ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam masari yẹn ni wọ́n wá wọ̀ nígbà wọ́n wá wọ̀ bẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ́ǹṣì oríṣiríṣi nǹkan tí a bá lọ wo tíráfà wa Abu Shama tá à ń pè ní Ar-Rawdatayni fi akbari dawlatayn nígbà tó fẹ́ sọ̀rọ̀ àwọn fámìlì yìí mo fẹ́ sáré ka díẹ̀ nínú tó sọ nípa àwọn fámìlì yìí ó ní adhiharu linnas àwọn fámìlì yìí wọ́n fi hàn sáwọn ènìyàn annahum shurafa fatimiyun wípé abiyi làwọn ẹbí fatima làwọn famalakul bilada wọ́n jọba lórí ìlú wa qaharul ibada wọ́n sọ àwọn èèyàn dẹrú wa qad dhakara jama'atun min akabiril ulama àwọn àgbààgbà fa wọ́n jẹ́ ó yé wa pé annahum lam yakunu lidhalika ahla ìtàn tí wọ́n pamọ́ra wọn kì í ṣe tàn wọn o wọ́n ní í ṣe pẹ̀lú fatima wala nasabuhum sahiha ìtàn wọn sì ní pẹ̀lú Fatima kì í sọ̀kan náà wọn purọ́ nípa ọmọ wọn ẹbí Fatima làwọn irọ́ gidi ni wọ́n fi ni lẹ́bẹ̀ẹ́ balil ma'ruf ntọ́ kílíà ni pé anahum banu ubaid diisanu òun la ga wọn banu ubaid gangan ni okọ wọn wakana walidu ubaid hada min nasili alqadda almulhid almajusi sẹ wàá arákùnrin tí ó bí ta banu ubaid la pè wọn ẹni tó bí Ubaidu gangan tí mo pè ń dísánù lẹ́ẹ̀kan ìpìlẹ̀ rẹ̀ gangan jàǹdùkú ẹni tí ń bọ náà màjúsí tí ń bọ náà tọ́jẹ́ jàǹdùkú èèyàn iná ni ṣùgbọ́n gbà tó yá wakana Ubaidullah hada zindiqan khabithan aduwan lil islam mutadhahiran bit tashayyur arákùnrin tá a pè ní bani Ubaidu yìí òun gangan fún rẹ̀ jàǹdùkú ni ó wá bínú islam ó bínú mùsùlùmí ó wá lọ farahàn bí ẹni pé ṣíà lòun mutasatiran bihi kì í ṣe ṣíà gan tún ni ó tún gọ sábẹ́ ìjẹ́ ṣíà ni harisun ala izalatil millatil islamiyya gbogbo sẹ́ẹ̀ tí wọ́n ń ṣe pátá sẹ́ẹ̀ mọ̀ pé kì í ṣe mùsùlùmí láti lẹ̀ abọ́gibọ̀pẹ̀ ni abọ́ná ni iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ pé bò ní islam bò ní o ti ṣubú qatala minal fuqaha ó bẹ̀rẹ̀ sí pa àwọn àfẹ́sìn wal muhaddithin àwọn àfa aládìsí ó pa àwọn kan rin wa kana qasduhum i'damahum min al-wujud liyabqa al-alam qalba ahim ó fẹ́ pa àwọn àfa òfikiw kó pa àwọn àfa aládìsí káwọn èèyàn wá wà láyé bí ẹranko tí wọn ò ní lẹ́ni tí yóò tọ́ wọn sí ọ̀nà mọ́ fayatamakkan min ifsad aqaidihim wa dhalalatihim wallahu mutimmu nurahu walaw ó gbìyànjú láti paná àwọn àfa ó gbìyànjú láti pa nẹ́ẹ̀sìn ọlọ́run fúnra ẹ̀ ní ọgbà fún sẹ́ni bí àfa wa àbúṣe àmọ̀ ti sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àfa lọ wọn bẹ́ẹ̀ kọ́dà wọn bi àfa wa léèrè àfa wa kadi albakilani wọn bi léèrè òun nínú tíra ètò táǹpẹ̀ ní kashful asrar wa atikil asrar ó sàlàyé wọn pátápátá nígbà tí wàá sọ̀rọ̀ wọn parí ó ní hum kaumun ìjọ kan ni wọn yudhiru na rafda wọn ń pera wọn ní ṣíyà wọn yòbùtì ní wọn nà kófra mahadọ àmọ́ kébìrì sámú ni wọn wọ́n ń pera wọn ṣíyà ni kẹfìrí sámú ni wọ́n wọ́n bi àfa wa Ibn Taymiyyah wọ́n bi léèrè pé tọ̀ kí ló mọ̀ nípa àwọn fámìlì yìí Ibn Taymiyyah ni fa innahum àwọn fámìlì yẹn min afsakin nas nínú pé yẹn ọ̀yà jàǹdùkú la yé jàǹdùkú la ni wọ́n wa min akfari nas pé yẹn ọ̀yà kẹfìrí la yé kẹfìrí gidi ni wọ́n wa anna man shahida lahum bil imani wa taqwa gbogbo ẹni tó bá pè wọ́n mùmínì tó ní wọ́n bẹ̀rù ọlọ́run aw bi suhubat aw bi sehati nasab àbí tó gbà pé bí wọ́n ti ń pera wọn lọ́mọ Fatima wọn ọmọ Fatima ni wọ́n tó tọ́ shahida lahum bima la ya'lam ìtọ́sọ̀n kọ̀mọ́ sheikh wa káyà pé wala takif ma laysa laka bihi ilmun inna sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula sẹ́ẹ̀rì gbogbo àwọn afa ibi wọn fẹ́ nu kò sínú lérí ọ̀rọ̀ àwọn fámìlì yìí wọ́n láwọn family, yìí wọ́n wá dé masari wọ́n wọ Egypt ní three sixty two ni wọ́n dé Egypt nígbà nam lẹ́yìn hijira anabi wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wọ Egypt three sixty two nígbà wọ́n wá débẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣèjọba wọ́n ń darí àwọn èèyàn fàfàtàhù bábàl ètìfàlát ibẹ̀ wọ́n ti ṣílẹ̀kùn eríṣiríṣi ayẹyẹ masari làwọn fámìlì tá à ń ròyìn wọn bọ̀ yìí ni wọ́n ti wá sílẹ̀kùn oríṣiríṣi ayẹyẹ albidiya kèsè kan ni wọ́n sí ayẹyẹ tí wọ́n sí pọ̀ albidiya táwọn ayẹyẹ yìí jáyẹyẹ bidia ata ya yatafiluna bi ayadil majusi wa nasara kọ́dà bí wọ́n bá yẹyẹ dé báwọn olóòsà bá fẹ́ sa ayẹyẹ wọ́n bá wọn dá sí bí kristiani ọ̀sà ayẹyẹ wọ́n bá wọn dá sí bí wọ́n bá sọdún náà wọ́n jọ sí náà ni ṣùgbọ́n sá wọ́n ti wá palẹ̀mọ́ ìyà tó kúnná fún gbogbo àfa tó bá fi lè sọ fún wọn pé ntẹ̀ ń ṣe yí o ìyà tó kúnná àwọn àbánú ubaid tí wọ́n ń pera wọn ní fatimi yun wọ́n ti palẹ̀ mọ́ ìyà yẹn kalẹ̀ débi pé àfa kan wọ́n ń pè àfa wọn ní abubakar anabilisi njọ́ tó lọ bá wọn tó sọ fún wọn pé àà ẹ̀yin tẹ́ jó lórí wa yìí àwọn ẹyẹ tẹ́ sílẹ̀ yìí kò sínú islam ẹ má ṣe bẹ́ẹ̀ mẹ́ ẹ má bẹ́sìn jẹ́ wọ́n sì kí wọ́n sì ní kọ́ máa lọ wọ́n dúpẹ́ fún un ó sì kó ń bẹ̀ tán wọ́n sì yan àwọn èèyàn pé ẹ mọ̀ ní tẹ́ bá wa ṣe fún ẹ lọ lè mú ọ̀bẹ ẹ bá wa hó gbogbo awọ ara rẹ̀ láàyè bí wọ́n ti pa afa yẹn nìyẹn ẹ dákun ẹni tó sọ̀rọ̀ dò kan tí wọ́n pa báwọn kí làwọn afa yóò kó ṣe ó di kí wọ́n ṣe sùúrù bí àwọn ẹbí yìí ti rí nínú ayẹyẹ tí wọ́n wá sí wọn àwọn ni wọ́n wá sí ayẹyẹ eríṣiríṣi mọ̀lúdì tànàbì nìkan là ń pariwo ni ayẹyẹ tí wọ́n sì pọ̀ wọ́n ṣayẹyẹ mòlúdi tànẹ́bì ó di méní wọ́n sì tàásánì ó di wọ́n sì tòsénì ó wọ́n sì mòlúdi fatima ó di mẹ́rin wọ́n sì mòlúdi àlífà tí máa mẹ́ńbẹ̀bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó di márùn mòlúdi márùn wọ́n ń ṣe lọ́dún wọ́n ṣe tànẹ́bì wọ́n ṣe tàlí wọ́n ṣe ti fatima wọ́n ṣe tàásánì wọ́n ṣe tòsénì wọ́n ṣe ti àlífà tí máa mẹ́bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó wọ́n tún wá ń bá wọn sọdún kírísímàsì lẹ́yìn odi méje wọ́n tún wá bá wọn sọdún january gbogbo ọdún pátá làwọn ẹbí yìí ń ṣe àwọn àfẹ́sìn ṣiṣẹ́ títítítí ni wọ́n fi rí pakù kan tó wá lágbára tá à ń sọ ọ̀rọ̀ rẹ̀ lónìí yìí wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni àwọn míín náà sì ń bẹ tí ọ̀sán táwọn eléyìí dálẹ̀ tí wọ́n tún ń ṣe lọ di òní tá à ń sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń bá lọ bẹ́ẹ̀ wọ́n padà ní àlífà kan ní masari tó gbìyànjú tó panẹ́ẹ̀ alifa yẹn orúkọ rẹ̀ ń jẹ́ al-afdal ibn amir juyush nígbà tó ń lọ tán alifa mi tún dé wọ́n ń pè ní al-khalifatul amiru bi ahkamillah òun tún jí mòlúdi padà masari ó tún jí padà látìgbà tí eléyìí ń ti wá jí kọ̀ wá kú mọ́ tó fi wá dòní ìtàn àkọ́kọ́ nù ìtàn méjì ni mo ìtàn kejì yìí sọ̀hún ní sókè torí àsìkò torí ibi tá a lọ sí jìnnà wọ́n nígbà tí mòlúdi ó bẹ̀rẹ̀ ọba kan tí ń jẹ́ alimudifir wọ́n a máa pè ní erbil alimudifir ọba lòun náà wọ́n lòun ni àwọn kan kó jọ tí a wá lọ bá pé ìwọ ọba alimudifir dákun a pé àwọn nasara wọ́n ń ṣe ọdún anabi isa aleyhi salatu wa salam àwa náà fẹ́ máa sọdún bí anabi wa muhammad ìyẹn wàá sọ fún wa pé ntẹ́ gbé wá yìí o ọba lèmi o onímọ̀ ni ẹ̀yin bẹ́ẹ̀ bá rí pé dáhùn bọ́lọ̀ ń bá bí yín yín lọ́wọ́ sí yín bá yín ṣe tẹ́ ẹ bá rí pé ẹ lẹ́sìn tẹ́ fọ́n wájú ọlọ́run ẹ má jà á ṣe wọ́n dẹ̀ sọ fún pé dáadáa ni àwọn fi ń gbógun ànábì ga ni bí ọba yẹn ti bẹ̀rẹ̀ sí bá wọn ṣe nu tí ọba wa bá wọn ṣe yóò wá náwó yóò há nǹkan tí ẹ bá lọ wo tíra àfa wa Ibn Kathir tẹ́rìjàmà rẹ̀ tó ń gbà tí ń àfa yìí ó ní ahadul ajiwadi sadati kubara nínú pé èèyàn náwó láyé ọ̀kan ni ọba yìí jẹ́ walmuluk amjad ọba tó sì nítumọ̀ ni lahu atharun hasana ó sì ní erípa tó dáa wakana yamal almolida sharif isi sì ṣe mòlúdi anabi fi rabi il awal ní rabi il awal wáyà tẹ́fìlú bíi ìtìfàlà ahìlà yóò náwó sí rẹpẹtẹ wakana ma dhalika shahaman shujaan fatikan batalan. akilan aliman adilan رحمه الله akrama مثواه، wọn lè yàn rẹ ni ó lè náwó ọlákin ńṣedéédé kò ní í dógun kọ́sá padà kọlọ̀ǹba wa kẹ́ ibùnú kẹfìrì lóró yẹn báyìí o pẹ̀nìrì ni wọ́n lòun gangan lọ́dàmú olùdí rẹ̀ bí ẹ bá tún lọ wo ìtàn rẹ̀ nígbà tí àáfà wa alimamu dàbí ti ń sọ̀tàn ọba yìí nígbà tí ń kì ti ń sọ̀rọ̀ lọ ti sọ̀rọ̀ lọ ó ní wàkánà sùnìyàn ó ló sì jẹ́ èèyàn tí ń lo mẹ́nájú alùsùnà wàlìjàmá ẹ rí i pé ọ̀rọ̀ tí àwọn tó mú tàn yìí wá fi ń wa pé ní tó dá mòlúdi lẹ̀ gan kì í sàwọn tá a wú yẹn àwọn alùsùnà gangan lọ́dá tọrọba yìí gangan náà ara àwọn alùsùnà ni nígbà conclusion lérí ìtàn méjèèjì kí làbá yọrí ìtàn méjèèjì nígbà ta a gbé tẹ̀kíní síwájú tá a gbé tàn kejì síwájú tá a wùgbà tó ṣẹlẹ̀ a rí i pé ọgọ́rùn-ún ọdún méjì ń bẹ láàrin wọn tàwọn Fatimi yìí na bẹ̀rẹ̀ ní three sixty three sixty two ní tàwọn Fatimi yìí na bẹ̀rẹ̀ àwọn ṣéà yìí bẹ̀rẹ̀ tiwọn àwọn òbẹ́ẹ̀dù bẹ̀rẹ̀ tiwọn tí àáfàá yìí lẹ́yìn ọgọ́rùn ọdún márùn tànàbí ọgọ́rùn ọdún márùn tànàbí lọ tí wọ́n gbẹ́nu lé ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kẹfà lòún bẹ̀rẹ̀ tiẹ̀ ẹ ni àwọn onítà àkọ́kọ́ ni èyí ò ní òfin yé wa pé ìpìlẹ̀ ìmọ̀ sàwọn mòlúdì wọ̀nyí àwọn ọ̀tá ẹ̀sìn ló fi lélẹ̀ àwọn ọ̀tá ẹ̀sìn àwọn eléyìí tó burú ju ṣíà lọ màjúsí kèfèrí kèfèrí tọ́wọ́ àfi bo ojú àwọn ni wọ́n dá mòlúdì sílẹ̀ tọ́ wọ́n wá dá lẹ́nu ni nígbà tí n ka lórí kinní yìí tí wọ́n.

bí kèfèrí ti lè wọ́ dálẹ̀ tó á padà nínú àfẹ́sìn tí ó sọ pé kèfèrí lè dálẹ̀ o àmọ́ bó ti rí yìí dáadáa ni tọ́ba níbẹ̀ àwọn ìwónú àfẹ́sìn ẹ dákun tí a bá ń dákọ pé àfẹ́sìn wọ́n fẹ́ ká máa lákèsí wọ́n yé ṣe àwọn èèyàn lásán àwọn onímọ̀ tí wọ́n ṣiṣẹ́ tọ́ ìmọ̀ tí wọ́n wá bẹ̀rù ọlọ́run tọ́wọ́ ajásí pé ń tó kílíà sí wọn nínú ọ̀rọ̀ yẹn ni wọ́n sọ àwọn lèmi sọ o mi ì sọ àwọn àfọ oníbẹ̀ẹ́nu nífẹ̀ẹ́nu mi ì sì sọ àwọn àfọ àti màá wọn ò tó nǹkan tí n bá bẹ̀rẹ̀ sí dákọ̀ àwọn àfọ yẹn ẹ ẹ́ di pé wọ́n yìí ṣe àfọ àtó fúyẹ́ àwọn àfọ àtà ń katira àwọn dòní tá à ń pè láàfọ àwa dòní ń bẹ́nu wọn tóní kẹfẹ́ yìí lówó dálẹ̀ ń ẹ yìí ń lẹ̀ náà àmì léyìí tí wọ́n dálẹ̀ yìí o dáadáa ni ọ̀yà máa ṣe nínú àwọn àfọ àtó wú bẹ́ẹ̀ òun ni àfọ àwa àfọ àwa Abul Omar Umar Al-Kalbi òun la kọ́kọ́ àfẹ́sìn tọkọ ṣe tírà lérí pé mòlúdi o dáadáa ní ẹja máa ṣe tírà tó ṣe ń jọ náà ó ní alimawul ó ní taqriru alimawulidi nabawi asherif ìfimọ̀lúdi lọ́lẹ̀ káfi lọ́lẹ̀ kó di ntá máa ṣe àfáà náà ló ṣe tẹ́ bá wá katarijá máa fà yẹn gbogbo àwọn tọkọ tán pa fà yẹn ò ṣèṣì pélé yẹn burú ẹnìrè gbogbo wọn pè é àmàlàkà yìí rẹ̀ ń bi mòlúdì ntọ́sọ́nu bẹ́ẹ̀ làfa àwa ibùdó alhaji lè màlìkí mọ́sí àbí màlìkí ló ń wà òun náà fúnra ẹ̀ ó ṣe tẹ́lẹ̀ tá à ala amali alimawulid ukpẹ́tọ̀ ọ̀nà wo la gbà ṣe mọ́lúdì tí ó fi dáa ó ṣe tẹ́lẹ̀ lórí ẹ̀ ọ̀dẹ sọ̀rọ̀ tó pọ̀ gan nígbà tí ń sọ̀rọ̀ lọ ó ní fandori rahimanallahu wa iyak ẹjẹ́ àwò ọlọ́nkọ́kẹ́ yín kọ́kẹ́ mi náà ma hasallahu ta'ala bihi adashara sharif ọlá yìí má pọ̀tọ́lọ́ ń ṣe fóṣù tá a wáyé ithnain ìjọ mọ́ndé tí wọ́n bí anabi yìí ọlá ńlá ni allah taara abẹ́yìn orí ni anasawma hadal yom àwẹ̀ tá anabi ní a máa gbà fi ìfọdùlù náà adìm ọlá ńlá ńlá ni li anahu sallallahu alayhi wa sallam ulida fi torí pé ní oṣù ni wọ́n bí anabi wa muhammad faala hada bá anabi tí ní a máa gbà àwẹ̀ yìí tí bí anabi ní oṣù yìí yambagi idha dahala hada sharul karim bí oṣù yìí bá fi lè wọlé àyùkárama á kúnṣù yìí lè wáyù ádámà á gbé tóbi wáyù tárama á fún lọ́wọ́ àlèyé tẹ̀ráma láàyè kábí ọ̀wọ̀ tọ́tọ́ sí sẹ́yìn àmọ́ pé ibi tí ń pèpè lọ ni pé ká ṣe mòlúdì ọ̀padà lámọ́lẹ̀ o níbi ọwọ́ ẹ̀yìn tí ìlú àǹfààní àti kàdé bẹ̀ nínú àwọn àfa wa pàfàràmọ́ mòlúdì mi ní lè ka ogun tán àfa wa àgbà tọkọ ìmáàmù Nawawi ń kéwú àfàwà tá n pè ní àfàwà Abu Shama òun là àfà Imam Nawawi nígbà tóun fẹ́ sọ̀rọ̀ ó ní wàmín asan mabtuda ó ní nùtọ́ dáa jù tí wọ́n dá lẹ̀ fi zamani náà lásìkò tá a wà yìí nùtọ́ dáa jù àmọ́ wọ́n dá lẹ̀ ni o lásìkò tá a wà yìí ma yufalu kullu amin fil yawmil muwafiq lima olidi òun ní náwó tí wọ́n máa ń ṣe ní déédéé ọjọ́ tí wọ́n bí anabi wa muhammad mina sadaqat tí wọ́n ń ṣe sàrà wal ma'ruf wọ́n ń ṣe náwó wa idharu zina wọ́n ń ṣọ̀ṣọ́ wa sururi wọ́n ń dunnú fa inna dhalika mush'irun bi mahabbatihi sallallahu alayhi wa sallam èyí ò ní òfin yé wa pé afẹ́ràn anabi wa ta'dhimihi a sì gbà anabi ga fi qalbi fa'ili dhalika lọ́kàn ẹni tí ń ṣe yẹn wa shukran lillah ẹni tí sì ń ṣe mọ̀lúdì yìí ń dúpẹ́ fọlọ́n ala man manna bihi min ijadi rasuli illadhi arsala rahmatan lil alamin nítorí pọ́sọ́lá lérí wa ọ̀rọ̀ ànábì wa ànábì yẹn wá jẹ̀kẹ́ fún gbogbo ayé ẹ rí i pé ìmáàmù Nawawi ìmáàmù wa Abu Shama tọ́jú àfa wa ìmáàmù Nawawi tọ́jú àfa ìmáàmù Nawawawi pẹ̀lú bó ti sọ̀rọ̀ yìí ó ní mòlúdi sekini ọlọ́dà kọ́dà àfa wa àgbà tá a lè kọ́ yẹn dànù Ibn Hajar Al-Asqalani ẹ rí i pé mòlúdi àlọ́ náà ó ní kò sí láì fi mi ká ṣe mọ̀lúdì Ibn Hajar al-Asqalani wọ́n bi léèrè nígbà wọ́n sì bi léèrè wọ́n bi sheikh léèrè sheikh sì fèsì pé asilu amalili maulidi bida ẹ rí pilẹ̀ mọ̀lúdì bídíà ni ọlọ́run adálẹ̀ ni ó ní lamtun kọ́l an ahadin mina salafi salih ẹnìkan nínú àwọn ẹni rẹ tó ṣáájú tó jẹ́ ní àná wọn ò gbọ́ kó ṣe mọ̀lúdì rí minal kuruni thalatha al-mufaddala lọ́gọ́rùn-ún ọdún mẹ́ta tá a nàbí ròyìn kóhun lọ́dà jù wọ tàbíìn wọ tàbíì tàbíìn tàbíìn ò ṣe tàbíì tàbíìn ò ṣe wàlàkínnáhà máa dhalika ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ náà ó ní ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ náà kọ́ni tamalati alama hasina dáadáa wà ń bẹ wàdí diha aburú náà wà ń bẹ famanta hara fi amaliha almahasina watajannaba diddaa kana bid'atan hasana wa illa ó ní ṣùgbọ́n tọ́ba lè gbìyànjú tó lè ṣe dáadáa bẹ́ẹ̀ tọ́wá jìnnà sábúrú bẹ́ẹ̀ ah bídí àtọ́dá ló ṣe o tí ọba fi lè ṣe bẹ́ẹ̀ bídí àbúrò ṣe ẹ ẹ̀rí kébó ti sọ̀rọ̀ yìí kò lòdì sí káwọn kan ó ṣe pẹ̀lú ọ̀nà tó ń gbà rí kọ́dá Ibn Hajar lòdì sí káwọn kan ó ṣe mọ̀lúdì pẹ̀lú ọ̀nà tí Ibn Hajar làṣkàlà nígbà rí pé ọ̀nà yẹn dáa láti fi ṣe bẹ́ẹ̀ náà ni ìmáàmù wa Jalaluddin Sayuti ọ̀faramọ́ mọ̀lúdì ìmáàmù wa Al-Hafidh Abul As-Sakhawi ọ̀faramọ́ mọ̀lúdì wọ́n ti ẹ̀ bí léèrè òun náà fèsì ó ní wọn ò ṣe láyà nẹ́bí àwọn sábẹ́ ò ṣe ó ní ṣùgbọ́n àwọn mùsùlùmí ayé gbogbo wọn ni wọ́n ń ṣe ó ní wọn a máa sọdún yìí wọ́n sì máa ń náwó sí i ó ló sì ní tọ́ dánú wọn ń ṣe sàárà ń bẹ̀ ó ní kò sábúrú níbi ká ṣe ṣebí kàkà kúránì kí wọn ka mádìú ṣebí ń ta fẹ́ ṣe ń bẹ̀ nẹ́nu kò bẹ́ẹ̀ lọ ìmáàmù sàkáwí lọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìmáàmù shahabuddin ahmadu kọ̀sọ̀lání nínú àgbà fáwọn ni òun náà sọ ó ní fàrọ̀ yìí mọ̀ lọ́hùn mọ́ra hàn ọlọ́run bá ń ṣe dáadáa fẹ́kùnrin kan ìtàkàdà làyàlì sáré mòlídìí tó mú ọjọ́ bíi ànábì àyàdà tí ń sọdún bẹ̀ lọ́gbà fáwọn èèyàn ọlọ́run bá ń ṣe dáadáa fọlú ẹ̀ liyakuna ashadda illatin ala man fi qalbi maradun wa ìyá kẹ́ni wọn mójútó mọ́lú dáadáa torí àwọn tí dọ̀tí wà lẹ́mìí wọn kọ́ máa jẹgba fún wọn àwọn tó ní wọn má ṣe ní tó ń wí wọn o ṣé wò <laughs> ó nítorí afaawa alimahadarami asafin alihadarami asafin ngba tó fẹ́ sọ̀rọ̀ o na farama mazi abi safin ilé wa ó ní fahaki kunbi yóò min ká nafi wujudul mustapha an yu takada yi da ó ní kò sí ntọ́ da tó péjọ wọn bí anabi ká máa sọdún ká máa sènáwó ń kò sí ntọ́ da tó wakali kunbi wakitin asfarati fi igurratu an yu kọdọ tọ́li an sa'ida àsìkò tí mali anabi yọ wáyé kí ló burú bí ká máa ṣe náwó ká máa jó ká máa yọ̀ ń bẹ̀ fọ́tẹ̀kùlá ìbàdàlà ẹ̀yin ẹ̀yin ẹ̀bẹ̀rù ọlọ́run sẹ́yìn pàtó ní olùdíọ̀dá ní wọ́nu bí aha kásìnkẹ́ kásìnkẹ́ kọ́tà ká tún wá ní kọ̀dá ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀yin yẹn fọ́tẹ̀kùlá ìbàdàlà wádìrú awákìbà dùnúb ẹ̀bẹ̀rù gbẹ̀yìn ẹ̀ṣẹ̀ tẹ́ ń ṣe yìí ẹ̀ṣẹ̀ tẹ́ ń ṣe yìí ẹ̀bẹ̀rù gbẹ̀yìn ẹ̀ṣẹ̀ ni wọ́tàkàrọ̀bù ilàlá yìí bí tàbí mi sáà ní hádàlì mọ́lùdì ẹ̀ súnmọ́ lọ́hùn kẹ́ ẹ gbé mọ̀lúdì yìí lárugẹ ẹ súnmọ́ lọ́hùn kẹ́ ẹ gbé lárugẹ wáàrí fún horimatawo inda alamil guyub ó yẹ kẹ́ ẹ mọ ọ̀wọ̀ tí mọ̀lúdì ní lọ́dọ̀ ọlọ́run ó yẹ kẹ́ ẹ náà mọ̀ pé mọ̀lúdì ọlọ́wọ̀ lọ́dọ̀ ọlọ́run dhalika waman yu'addimu sha'ira Allahi fa innaha min baba tó fa àyà parí ẹ pé tí yẹn bá ń gbé nǹkan mèremère ọlọ́run lárugẹ ìbẹ̀rẹ̀ ọlọ́run bẹ ní ọkàn rẹ ni tí ń jásí pé ní tí ò ṣe mọ̀lúdì gẹ́gẹ́ bí baba wa yìí ti ń sọ̀rọ̀ o kò síbẹ̀rẹ̀ ọlọ́run ní ẹ̀mí rẹ̀ pẹ̀lú tí baba wa yìí sọ àwọn ọ̀rọ̀ ni mo kó wá yìí tí àwọn àáfàá sọ lórí pé mòlúdi ńkọ́ dáadáa ni kọ́dà ẹni tí ò ṣe wọ́n tó ní kọ́ bẹ̀rù ọlọ́run ẹ rí i pé àwọn àáfàá tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn gan ń sọ lábẹ́ bẹ̀rù ọlọ́run ni wọ́n gbà pé dáadáa ni tọ́ ọ bá ṣe tọ́ gbẹ̀sán bẹ̀ àwọn náà ṣe fi rinlẹ̀ pé àà wọ́n dálẹ̀ ni o àmọ́ dáadáa ni àdádálẹ̀ ni ṣùgbọ́n dáadáa ni bí wọ́n ti ń sọ lọ́dọ̀ wọn ẹja wa bọ́ sí tọ́pìkì ẹlẹ́kẹta àwọn àáfàá wo gan-an lóní mọ̀lúdì kò kúnná lẹ́yìn kò kúnná kò tiẹ̀ sínú ẹ̀sìn kọ́dà tó o bá ṣe gan o tún lè jìyà lórí ẹ̀ àwọn àfa wo lọ sọ bẹ́ẹ̀ àfa àti mo kọ síbi ń bíi twenty four àwọn àfa àti mo kọ síbi náà méjìlá làwọn ọmọ kan kábí mélòó ń bẹ ni eléyìí twenty four ni wọn kàbí mẹ́fà àbí méje ń bẹ yìí sì mú tàwọn tó yẹjú ń bẹ mo tiẹ̀ fẹ́ mú tàwọn kan torí bá a bá ń sọ̀rọ̀ nísìnyí ẹlòmíì ò nílá káyìí yọlá wọn yẹn ọ̀tá àwọn kan ni wọn bẹ́ẹ̀yàn bá ń sọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ máa jára wọn tó bá jòdodo ọ̀rọ̀ mímọ̀ yìí máa jára wọn tó bá jòdodo bí onímọ̀ bá sọ̀rọ̀ níbi táyé parí sí tó bá sọ̀rọ̀ níbi táyé ti bẹ̀rẹ̀ tó ẹgbẹ́ òdodo ni ọ̀kan kan náà wọ́n sọ yìí máa ka àwọn àfa tó sọ pé mòlúdi ńkọ́ bídíà ni kò sí dáa kọ́dà bẹ́ẹ̀yàn bá tún ṣe yóò jìyà lórí ẹ̀ mo fẹ́ ka àwọn àfa tó náà àwọn àfa wa tó afa wa Tajuddin Al-Fakihani tọwọ amasi abi maliki ẹ sáré sọntọsọ ó ní la alamu li hadha al-mawlid aslan fi kitabin wala sunnah mọlúdi tẹ n pariwo yìí èmi ò rí di fún inú tírà Ọlọ́run kò ní pilẹ̀ inú sunna nabi kò ní pilẹ̀ wala yunqalu amaluhu an ahadi